message you're about listening to is from Pastor E.A. Adiboye, the General Overseer of the Redeemed Christian Church of God. But plenty of water. Kò ní sí afẹ́fẹ́ tàbí òdò ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ omi ni yóò máa wà. That is an evidence of a sign. eléyìí sì ni àmì iṣẹ́ àmì rẹ̀. when we got to this campground. nígbà tí a dé ilẹ̀ ìpàgọ́ yìí. the our first convention. nínú ìpàgọ́ wa àkọ́kọ́. we were struggling every day and night trying to build little accommodation where we can stay. gbogbo ojoojúmọ́ ọ̀sán àti òru ni a bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti rí i pé a kọ́ àwọn ilé díẹ̀ láti gbà wá. but every time we dig a well. ṣùgbọ́n ní gbogbo ìgbà tí a bá ń gbẹ́ When we dig it today, by tomorrow it will have collapsed. Tí a bá gbẹ́ lónìí kó tó dọ̀la á ti dà wó. Because the soil is clay. Nítorí pé ilẹ̀ amọ̀ níbi tí a ń gbẹ́. And it was a week to the convention. Bẹ́ẹ̀ sì ni ìpàgọ́ wa kù ọ̀sẹ̀ kan. What are we going to do? Kí ni a ó ṣe? For water. Kí omi tí ó lè wà. And God gave us a sign. Ọlọ́run sì wá fún wa ní àmì kan. That is the one who sent us here. Wípé òun ló rán wa sí yìí. Exactly eight days to the convention. nígbà tí ó ku ọjọ́ mẹ́jọ péré kí ìpàgọ́ wa ọdọọdún bẹ̀rẹ̀. one rich man was driving past. bẹ́ẹ̀ ni ọkùnrin ọlọ́lá kan ń kọjá lọ ń wakọ̀ rẹ̀ lọ. and saw the activities going on here. ó sì wá rí tí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ń lọ níyìí. and branched. ó wá yà. So I ah, said, what are you people doing? Oníkí lẹ̀ ń ṣe níyì. Oh, we are preparing for our convention. À ń gbáradì fún ìpàgọ́ wa ọdọọdún ni. You want to hold convention in this jungle? Ẹ fẹ́ ṣe ìpàgọ́ nínú igbó yìí. Oh yes, where we are is no longer big enough for us. Bẹ́ẹ̀ni, ibi tí a wọ̀ gbà wá mọ́ ni. He said, what, what is your greatest need? Kí ni ohun tí ẹ nílò tí ó dùn yín lọ́kàn jùlọ? Ah, our greatest need is water. Ohun tí a nílò jùlọ náà ni omi. As we were digging the well, they were collapsing. Gbogbo kànga tá à ń gbẹ́ ní dàwó. He said, what you need is a borehole. Ó ní ohun tí ẹ nílò ní kànga ìgbàlódé ètí ti òyìnbó. <laughs> I said, we know. Ara <laughs> mọ̀. The problem is where is the money to dig a borehole? Ṣùgbọ́n ohun ṣòro tí a ní náà ni owó. And then we have only one week to go. A sì ní ọ̀sẹ̀ kan péré láti lọ. He said, I will give you a borehole. Ó ní màá wá fún yín ní kànga ìgbàlódé kan. He said it in the morning. Ó sọ láàárọ̀. By the evening. Nígbà tó di àṣálẹ́. Engineers have moved on site. Àwọn onímọ̀ ẹ̀rọ ti dé. They started drilling. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ́. By Friday. Nígbà tó di ọjọ́ Jímọ̀. The convention was going to start on Sunday. Ọjọ́ ọjọ́ Sunday ló yẹ kí ìpàdé bẹ̀rẹ̀. By Friday. Nígbà they have already got to water. Nígbà tó di ọjọ́ Jímọ̀, omi ti bẹ̀rẹ̀ sí ní jáde. And even as they were digging. Bí wọ́n sì ti ń gbẹ́ yìí. He made sure we were already building a tank. Bẹ́ẹ̀ ni ó sì rí i wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gọ́ àwọn àmùsókè. Where we are going to put the water tank. Níbi tí àwọn tí a ó fi kó omi sí. Saturday night. Nígbà tó di ọjọ́ Saturday In the moonlight nínú ìmọ́lẹ̀ òṣùpá. we put all the tanks on top. a sì gbé gbogbo àwọn àmù sókè. and water was beginning to pump. bẹ́ẹ̀ ni a sì bẹ̀rẹ̀ sí ní da omi sínú rẹ̀. there is somebody here today. ẹnìkan bẹ ní ìní alẹ́ yìí. it looks as if you are about to be put to shame. ó dàbí ẹni wípé a fẹ́ dójú tì ọ́. my father will give you a sign. bàbá mi yóò fún ní àmì kan. Oh, thank you, Father. Bàbá ṣeun. The Lord said there is someone here. Ẹni Ọlọ́run ní ẹnìkan bẹ níyìí. Who have been vomiting constantly. Ẹni tí ó ti ń bì fún ìgbà gbogbo. So that you are now re reduced to a skeleton. Tí ó jẹ́ pé ó ti ó ti rù kéegun. He said the vomiting has stopped. Ní kí n sọ fún ọ pé èébì náà ti dẹ́kun. Not going to re not going to return. Kò sì ní padà mọ́. He said there is someone here. Ó ní ẹnìkan bẹ níyìí. After your last. childbirth. You have been bleeding non-stop. The bleeding has stopped. You can go and check. Hallelujah. Oh, thank you, Father. The Lord said there is someone here. He said, I should tell you. God said I should tell you. Ọlọ́run ní kí n sọ fún He said, I assure you. No more storms. Kò ní sí àwọn ah. The Lord said there's someone here tonight. Ọlọ́run ní ẹnìkan bẹ níyìí. He said, I will flush out every alien from your system. Gbogbo àwọn àjèjì tí ń bẹ nínú àgọ́ ara rẹ ni òwò òfò jáde. Hallelujah. Amen. The Lord said is a man here tonight. Ọlọ́run ní ọkùnrin kan bẹ ní ìní alẹ́ yìí. He said your potency had been captured by the enemy bẹ́ẹ̀ ni gbogbo ìlera rẹ nípa ti ọmọkùnrin ni àwọn ọ̀tá ti gbédè. he said but now it has been released. ṣùgbọ́n nísinsìnyí a ti dá a padà fún ọ. Eh, are we going to preach tonight? the Lord said there is someone here tonight. <laughs> ọlọ́run ní pé ẹnìkan bẹ ní ìní alẹ́ yìí. he said when the battle is over. wípé ní ìgbà tí ogun náà bá dẹ́kun. you will still be standing. Amen wàá sì wà lórí ẹsẹ̀ rẹ tó dúró ṣinṣin. ah okay now i'm trying to give you examples of uh, uh, signs. mo ń tiraka láti fún wa ní àwọn àpẹẹrẹ iṣẹ́ àmì. in number seventeen. nínú ìwé númérì orí kẹtàdínlógún. verse one to eleven. ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. number seventeen verse one to eleven. númérì orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. people were. arguing with Moses. Àwọn ènìyàn young. What's wrong with you, Moses? You want to turn the entire nation into family business? You are the prophet. You ni Uh, Aaron is the priest. Aaroni ẹ̀gbọ́n rẹ ni àlùfáà. Miriam is the choir mistress. Bẹ́ẹ̀ni Miriam arábìnrin rẹ̀ ò ní olùdarí àwọn akọrin. Everybody in your family alone. Gbogbo àwọn mọ̀lẹ́bí re nìkan. God said, no, no, no, Moses, hold on, hold on. Ọlọ́run wa ni Mose dákẹ́ ò dákẹ́ dákẹ́ dákẹ́. I will deal with them. Màá màá jọjú ìjà kan wọn. Everyone who is speaking against the prosperity of your family, God will show them a sign. Gbogbo ẹnikẹ́ni tó bá ń dojú ìjà kọ ìṣerere mọ̀lẹ́bí rẹ ni Ọlọ́run yóò fi àmì kan hàn. So God said, tell them. Ọlọ́run wá wípé sọ fún wọn. All those who believe that they are they should be representative of God. Let them get their rod ready. Gbogbo àwọn wọn tí wọ́n rò wípé àwọn ló yẹ kí wọ́n jẹ́ aṣojú Ọlọ́run kí wọ́n mú ọ̀pá wọn jáde wá. And let Aaron get his own ready. Bẹ́ẹ̀ni kí Aaroni mú ọ̀pá tiẹ̀ dání. Let's put all the rods together in the house of God. Kí a sì wá mú gbogbo àwọn ọ̀pá yìí ká kó wọn jọ sí inú ilé Ọlọ́run. Overnight. Lẹ́ òru mọ́jú. By tomorrow morning. Láàárọ̀ ọ̀la. Any rod that is already bearing buds and flowers. ẹni e, e, igi ọ̀pákọ̀pá tí ó bá rúwé kí ó tó di ọ̀la. dry rod. ọ̀pá tí ó ti gbẹ. that suddenly begins to produce leaves and flowers overnight. tí ó bẹ̀rẹ̀ sí ní rúwé tí ó sì bẹ̀rẹ̀ sí ní so èso láàrin òru kan. whoever holds that rod is the one I have chosen. ẹni tó bá ní ọ̀pá yẹn ẹni yẹn ni mo ti yàn. by the following morning. nígbà tó di àárọ̀ ọjọ́ kejì. it was Aaron's rod that budded. ọ̀pá mose nìkan òun ló ló tanná lórúwé. that kept everybody quiet. eléyìí sì pa gbogbo àwọn ènìyàn yòókù lẹ́nu mọ́. when I became general overseer. nígbà tí mo di bàbá wa di alákòóso ìjọ yìí. <laughs> there were a lot of people who said no we maneuver the old man. àwọn ọ̀pọ̀lọpọ̀ ló wí pé ah, gba ó ó ń ṣe ló bẹ̀rẹ̀ sí ní lo ọgbọ́n àyínnìke fún bàbá wa. because the old man was illiterate and this man has a PhD so they maneuvered him until he gave them the position. nítorí pé bàbá alákòóso àgbà ti àtijọ́ ò kàwé ẹni yìí sì ka ìwé dé góńgó nítorí náà ló fi fi ọgbọ́n ọ̀kà ọ̀mọ̀wé ló fi ṣe àyínnìko fún bàbá wa. God didn't choose him. ọ̀bọ̀ ọlọ́run ò yàn. he chose himself. ó ló ẹ. And God decided to give them a sign. Ọlọ́run sì wá pinnu láti fi àmì kàn wọ́n. Every time and every month in those days we used to have what we call seminar. Ní ìgbà yẹn lóṣooṣù ni máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. Every time we hold a seminar. Ní gbogbo ìgbà tí a bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ On the very first day of the seminar. Ní ọjọ́ àkọ́kọ́ tí a bá bẹ̀rẹ̀. A baby boy will be born. A ó bí ọmọkùnrin. Every time. Gbogbo ìgbà. Until somebody said. Títí ẹnìkan fi wá wípé. This is a sign from God. Àmì lélẹ́yìí o láti ọ̀dọ̀ Ọlọ́run. It doesn't matter who they are. Kò ní fi ṣe ẹni yòówù kí wọ́n jẹ́. It doesn't matter how many they are. Kò ní fi ṣe iye yòówù kí wọ́n jẹ́. Because of the signs that God will show in your life tonight. Nítorí àmì tí Ọlọ́run yóò fi hàn nínú ayé rẹ ní alẹ́ yìí. They will finally agree that God is on your side. Ní paríparí rẹ̀ wọ́n ò gbà wípé ọlọ́run ń bẹ ní ìhà tirẹ̀. and then let me give you one other example in first corinthians fourteen verse twenty-two. ẹ jẹ́ tún fún yín ní àmì kan sí i nínú ìwé kọ́rìntì kìíní orí kẹrìnlá ah. ẹsẹ̀ kejì lé ní ogún. thank you father. bàbá ẹ ṣeun. the lord said there is someone here tonight. ọlọ́run nínú pé ẹnìkan bẹ ní ìní alẹ́ yìí. it appears as if problems have swallowed you ó dàbí ẹni pé àwọn ìṣòro ti gbé ọ mì. he said the problems will vomit you. àwọn ìṣòro yẹn gan-an wọ́n ò pọ̀ ọ́ jáde. First Corinthians fourteen verse twenty-two. Kọ́rìntì kìíní orí kẹrìnlá ẹsẹ̀ kejìléní ogún. The Bible says tongues are for a sign. Bíbélì wí pé àwọn ahọ́n já sí àmì kan. In other words, the ability to speak language that you didn't learn is a sign. eléyìí túmọ̀ sí pé ipá láti lè sọ ọ̀rọ̀ ohun jáde èdè tí o kọ́. when you suddenly begin to speak a language that you never learnt it will be a sign to anybody that this has to be God. nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní sọ èdè tí o kì gbàgbọ́n kan kọ́ yóò jẹ́ àmì fún àwọn ènìyàn pé nítòótọ́ àmì ni eléyìí láti ọ̀dọ̀ Ọlọ́run. years ago ní ọdún bíi mélòó sẹ́yìn. at our maternity center in Ebute Meta. ní ilé ìgbẹ̀bí wa ní Ebute Meta. one night. ní alẹ́ ọjọ́ kan. far into the night. ní àárín àjì. they brought a woman for delivery. wọ́n gbé obìnrin kan wá pé kí ó wá bímọ. the midwife then couldn't speak English. bẹ́ẹ̀ ni ìyá agbẹ̀bí tó wà ń bẹ̀ ò gbé èbó. the woman couldn't speak Yorùbá. ẹni tí a sì gbé wá ò gbọ́ Yorùbá. so there was a problem bẹ́ẹ̀ ni ìṣòro díẹ̀ wà nbẹ̀. there was nobody else just the woman and the midwife. bẹ́ẹ̀ ni kò sí ẹlòmíràn fi àyàfi àwọn méjì yìí. the midwife wanted to ask have you gone to the toilet this and that he was saying it in Yoruba the woman couldn't understand. Ẹ̀yà agbẹ̀bí fẹ́ béèrè pé ṣé o ti lọ gbọ̀nsẹ̀ bí àti oríṣiríṣi ìbéèrè ṣùgbọ́n kò gbé èbó bẹ́ẹ̀ ni arábìnrin yóò ti gbọ́ yorùbá. and there was nobody else around. kò sì sẹ́lòmíì tí ó ṣe ògbìfọ̀ fún wọn. and the midwife lifted her eyes to the almighty God. bẹ́ẹ̀ ni ìyá agbẹ̀bí bá ké pe ọlọ́run. what am I going to do now? bàbá kí ni kí n ṣe nísìnyìí. suddenly. lójijì. she began to speak fluent English. ó sì bẹ̀rẹ̀ sí ní sọ òyìnbó gẹ̀ẹ́sì. until the woman delivered. ní alẹ́ ọjọ́ náà. títí obìnrin yìí fi bímọ. and everything was done neatly tí a sì parí gbogbo iṣẹ́ bí ó ti yẹ. and then she couldn't speak English again. lẹ́yìn náà kò sì wá lè sọ ha mọ́ léèbó. I give you another example. Mo á tún fún yín ní àpẹẹrẹ mìíràn. I'm talking of a God of Science and wonders. Mo sọ nípa ti Ọlọ́run iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. I'm saying this so that we know that you are in for something special tonight. Amen. Mo ń sọ eléyìí kí o lè fi dá ọ lójú pé a wà níyìí fún ohun kan tó ṣe gbòógì lálẹ́ yìí. Was a young man who was a preacher ọkùnrin kan wà ọ̀dọ́mọkùnrin kan wà tí ó jẹ́ oníwàásù completely illiterate tí ò lọ ilé ìwé. He could speak Yoruba very well. Ó gbọ́ Yorùbá dáradára. And God was performing miracles through him. Ọlọ́run sì ṣe iṣẹ́ ìyanu nípa rẹ̀. So they invited him to a college to come and preach. Wọ́n wá pè é wá sí ilé ìwé gíga kan láti wá wàásù. He made up his mind he would go. Ó sì wá pinnu pé òun ò lọ. He said when I get there I will tell them I can't speak English so you have to get an interpreter tó sì pinnu ní ọkàn rẹ̀ pé tí òun bá dọ̀hún á sọ fún wọn pé n ò gbé èbó ẹwọ́ ẹni tí ó gbé fà fún mi. As he got up to preach. Bí ó sì ti dìde ní kété tí ó bá fún àwọn sùn. Trying to say I can't speak English, English without to flow. Hallelujah. Tí ó ń tiraka láti sọ pé òun ò gbóyìnbó, bẹ́ẹ̀ ni Gẹ̀ẹ́sì bẹ̀rẹ̀ sí ní jáde lẹ́nu rẹ̀. English began to flow. Bẹ́ẹ̀ ni Gẹ̀ẹ́sì bẹ̀rẹ̀ sí ní jáde. He himself didn't understand what he was saying. Òun fúnra rẹ̀ kò ohun tí ó wí òye. He just saw that he was preaching for one hour. Ó sì kàn rí i pé òun wàásù ní fún odidi wákàtí kan gbáko. Another one hour. Lẹ́yìn tí wákàtí náà parí tán. He saw people rushing forward to receive salvation. Ó sì wá rí i pé àwọn ènìyàn sáré jáde síwájú láti wá gba ìgbàlà. He was given a lot of call in English but he didn't hear he didn't understand what he was. Ó bẹ̀rẹ̀ sí sí ń àwọn ènìyàn láti jáde wá fi ayé wọn fún Jésù ní èdè Ìgbò bẹ́ẹ̀ ni òun gangan ò gbọ́ nǹkan tó ń sọ. After he prayed for those people in English. Lẹ́yìn tí ó sọ̀rọ̀ tán tí ó wá tuntun ní èdè Ìgbò yìí. And turn to go. Tí ó sì fẹ́ máa lọ. He couldn't speak English again. Kò sì lè sọ Ìgbò mọ́ lẹ́yìn náà. Something is coming your way today. Ohun kan ń bọ̀ wá sí ipa tirẹ̀ ní alẹ́ yìí. That will be a sign to everybody around you in Jesus' name jẹ́ àmì fún gbogbo àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ní orúkọ Jésù. I was trying to give the example of Sarah as a wonder. Mo fẹ́ fún wa ní àpẹẹrẹ Sarah gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu. That someone that was already completely past childbearing. Ẹni tí ó ti kọjá àsìkò ìbímọ. Suddenly became the mother of a child. lójijì ló sì wá di ìyá àbíyè. and it reminds me of a testimony. ó wá rán mi létí ẹ̀rí arábìnrin kan. that we had last Friday at the Holy Ghost service in London. èyí tí a gbọ́ ní ọjọ́ jimoh tó kọjá ní ìlú London. By the way, God is doing marvelous things in London. Ọlọ́run ṣeun ribiribi ní ìlú London. Uh, the Holy Ghost service in London has become something else. Ìsìn ẹ̀mí mímọ́ ti ìlú London ti di ohun kàyéfì. For this last one, we didn't know how to pray. Do we say, God, don't stop bringing the people, or how do we say it? Because there wasn't enough space for them. Ní ìjókòjá ìyá àti ẹ̀mọ́rú àdúrà tá a bá gbà, bóyá kọ́lọ́ ń dẹ́kun àti máa kórè wá ni o, tàbí bó o, nítorí a ò tó gbà wá. The wife of the Archbishop of Canterbury was there. Ìyàwó Archbishop olórí gbogbo ìjọ ìjọ CMS wà ń bẹ̀. In any case, so it was testimony time. Nígbà àkókò ẹ̀rí. And out of all the testimony, there's one that is appropriate at this moment. Nínú gbogbo àwọn ẹ̀rí tí a jẹ́ lọ́jọ́ náà, ìkan wà tí ó bá àkókò alẹ́ yìí mu. A woman said. Obìnrin kan wí pé. Something had happened to her before. Nǹkan kan ti ṣẹlẹ̀ sí sẹ́yìn. That they had to cut away her right tube and right ovary. Tí wọ́n ní láti gé apá ilé ọmọ rẹ̀ tó wà lápá ọ̀tún kúrò. And then when she became pregnant now, the only pregnancy they say is utopic. It was in the only tube left in the, instead of being in the womb. Nígbà tó wá lóyún lẹ́ẹ̀ ní ọ̀tẹ̀ yìí wọ́n wá lóyún yẹn o kì í tún ṣe àárín ilé ọmọ ló tún dúró sí lẹ́gbẹ̀ẹ́ ibi ibi ilé ẹyin kan ṣoṣo tó kù yẹn ló tún wá lọ wà lápá òsì. so they said they have to operate. ó pé ohun tí wọ́n dẹ̀ láti ṣe ni kí wọ́n ṣiṣẹ́ abẹ fún un. so she said that's okay uh, fortunately there is a holy ghost service coming on friday the operation is on tuesday i go to the holy ghost service first. ó ní pé kò séwu ẹ jẹ́ kọ́kọ́ lọ sí ìsìn mímọ́ ti ọjọ́ jímọ̀ màá wá padà wá ní ọjọ́ ọjọ́ Tuesday tó tẹ̀lé she came ó wá and as the service was going on bí ìsìn náà sì ṣe ń lọ God said Ọlọ́run wípé see don't take what God says lightly jọ̀wọ́ má ṣe fi ọwọ́ yẹpẹrẹ mú tí Ọlọ́run bá sọ. God said that oh, he's working on bellies. pé òun ṣiṣẹ́ lórí ikùn putting things right there. Ó sì ń ṣe àtúnṣe gbogbo ohun tí ò ṣe déédéé. Ah, she said, thank you, Lord. Ó wá pé Olúwa mo dúpẹ́ o. On Tuesday she went to the hospital. Nígbà tó di ọjọ́ Tuesday tó máa dé ilé ìwòsàn. They, they said they want to do a final test before the operation. Wọ́n ní kí wọ́n ṣe àyẹ̀wò ìkẹyìn kí wọ́n tó gbídàbẹ̀lẹ̀. And they said, well, woman. Àwọn á ní pé ìwọ arábìnrin. Your right tube and right ovary are in perfect condition. pé apá ilé ọmọ rẹ gbogbo ẹ̀ ló ti péye pérépéré. ah she said I have no right tube I have no right ovary it was cut off years ago. ó wá sọ fún wọn pé àbẹ́ ẹ̀ tẹ̀ ń wí ni ibi tẹ́ ló pé pérépéré yìí ọdún bíi mélòó sẹ́yìn ni wọ́n ti gé e kúrò. Well, we don't know about that. All we know is that that is a perfect right tube, a perfect right ovary àwọn yẹn wá sọ fún pé a ò mọ̀ nípa ìtàn rẹ o ṣùgbọ́n ohun tí àwa là ń wí wípé gbogbo apá ọ̀tún ilé ọmọ rẹ ló pé pérépéré. Now let us look at the left one which had problem. Ẹ jẹ́ ká wo ti apá òsì tó ní ìṣòro and they discovered that the baby had moved from the tube into the womb. Hallelujah. Wọ́n wá rí i. wípé ọmọ ti rìn kúrò níbi tó wà tẹ́lẹ̀ ó ti dúró sínú ilé ọmọ gangan tó yẹ kó wà. I ah, have good news for somebody here tonight. Mo ní ìròyìn ayọ̀ fún ẹnìkan ní ìnálẹ̀ yìí. Everything the devil has stolen from you. Gbogbo ohun tí ọ̀tá ti jí kúrò ní ọ̀dọ̀ rẹ. Shall be fully Okay, so because of time, let's, let's quickly go to the, towards the end of the summer. We have to jump a little bit. Nítorí àkókò tí àwòrọ́jọ́ fi ṣe lókun ẹ jẹ́ kí a lọ sí ìparí ìwàásù náà. You are born for signs and wonders. A bí ọ fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Physically, you are born for signs and wonders. A bí ọ fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni. Exodus fifteen verse twenty-six. Ìwé Ẹ́sódù orí karùndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Exodus fifteen verse twenty-six. Ìwé Ẹ́sódù orí karùndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Says. Ó wí pé. Ah, thank you, Father. Bàbá ẹ ṣeun. The Lord "There is someone here tonight. Ọlọ́run sọ pé nìkan bẹ níyìí. He said, My power in you that have been lying dormant. Pé agbára mi èyí tí ó ti dàbí ẹni ń sùn nínú rẹ. shall be reactivated. ni a ò sọ sí a ò sì gbé Exodus fifteen verse twenty-six. Ìwé Ẹ́sọ́dù orí karùndínlógún kẹrìndínlọ́gbọ̀n. He says if you will hearken diligently to the voice of the Lord your God. Ó wí pé bí ìwọ ò bá tẹ́tí sílẹ̀ gidigidi sí òun Olúwa Ọlọ́run rẹ. You will not even know sickness again. Ìwọ ò ní mọ àìsàn rárá rárá. The plan of God for you is that you will live the rest of your life completely free from sickness and disease. Amen. Ètò Ọlọ́run fún ọ ni wípé ìyókù ọjọ́ ayé rẹ kí o gbé e láìsàìsàn tàbí sàárẹ̀. psalm ninety one verse seven and eight. ìwé orin dávidi orí kọkànléní àádọ́rùn-ún ẹsẹ̀ keje àti kẹjọ. psalm ninety one seven and eight. orin dávidi orí kọkànléní àádọ́rùn-ún ẹsẹ̀ keje àti kẹjọ. he said it's only with your eyes that you will behold. ó ní kìkì ojú rẹ ni ìwọ ò rí as thousands are falling by your right ten thousand by your left you will only see. bí ẹgbẹ̀rún ti ń ṣubú ní apá òsì rẹ tí ẹgbàárún sì ń ṣubú ní apá ọ̀tún rẹ òkìkí ojú rẹ ni ìwọ yóò péré. that is the plan of God for your life. eléyìí ni ètò ọlọ́run fún ìgbé ayé rẹ. so that you will be a sign and a wonder. kí ìwọ kí o lè jẹ́ àmì àti iṣẹ́ ìyanu. some time ago some years ago the, the, the doctors were on strike. ní ọdún bíi mélòó sẹ́yìn àwọn onímọ̀ ìṣègùn òyìnbó wọ́n yanṣẹ́lódì. and somebody ask me say uh, how about this doctor's strike ẹnìkan wá béèrè lọ́wọ́ mi pé àwọn dókítà tó yanṣẹ́lódì yìí kí lórí sí i. said I didn't even know the doctors are on strike. mo ní ìwọ̀n tí ẹ mọ̀ pé wọ́n yanṣẹ́lódì. Oh, he said I forgotten. ó ní àwọn mo ti gbàgbé ni. Your own doctor is Jesus. mo mọ̀ pé dókítà tiẹ̀ Jésù ni. Your own doctor too will be Jesus from now. dókítà tiẹ̀ náà látòní lọ ni yóò Jésù ni yóò jẹ́. Mentally, you are to be for signs and wonders. Nípa ti ọpọlọ, Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni a dá ọ fún. Your children are to be head not tail in their class. Àwọn ọmọ rẹ orí ló yẹ kí wọ́n jẹ́ kò yẹ kí wọ́n jẹ́ èrò nínú kíláàsì wọn. In Daniel chapter one. Nínú ìwé Dáníẹ́lì orí Verse seventeen to twenty. Ẹsẹ̀ kẹtàdínlógún dé ẹsẹ̀ ogún. The Bible says that's Daniel chapter one seventeen to twenty. Dáníẹ́lì orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún dé ogún. The Bible says Daniel, Shadrach, Meshach and Abednego were ten times better than all other wise men bíbélì sọ wípé dáníẹ́lì meshaki àti abednego wọ́n wà ní ìlọ́po mẹ́wàá dára ju gbogbo àwọn ọmọ kíláàsì wọn lọ. I prophesy to all the children that are here tonight. mo sọ àsọtẹ́lẹ̀ sí gbogbo ẹ̀yin ọmọ tí ó wà ní ìlálẹ́ yìí. you will never fail another exam. o kò ní dákulẹ̀ nínú ìdánwò kídánwò mọ́. Please join us on this same station at this time for another wonderful experience as Pastor E.A. Adeboye exposes the deep mysteries in the Word of God.